alaikum wa rahmatulahi wa barakatuhu mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìdílé alhaji abdulmumin abdulrasheed damilọ́lá ẹ̀sìn ọ̀gbàmíláyè worldwide ẹ ṣé adúpẹ́ amọ̀rírì òwe apèyìn ẹ̀dẹ̀ jẹ́ wa gbogbo ohun tẹ́ fún wa ẹni tó fún wa ní tọ́rọ́ ẹni tó fún wa ní kọ́bọ̀ lágbára ọlọ́run ìdùnnú ayọ̀ lọ́lọ́run fún wa dá padà fún yín ìdílé wa ń dúpẹ́ lọ́wọ́ yín ìyá wa àgbà alájà àwọn náà dúpẹ́ gbogbo èèyàn pátápátá pátápátá àdúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ni bàbá ń wò mí ní ẹ̀gbẹ́ mi tí mo wà yìí ẹ̀rí pé kì í ṣe mi nìkan ọmọ wa náà ni Abdulbasit Damilọ́lá Ọlájídé tí Ọlọ́run sọ pé kí àwọn ẹni burúkú ní ọjọ́ Friday ní nǹkan bí aago mẹ́jọ àbọ̀ kí wọ́n lọ ṣe kínni kí wọ́n lọ ká wọn mọ́lé lọ́dọ̀ ẹ̀gbọ́n wa tó ń gbé àjì ló la máa ń pè tó ń ta ẹran màálùú tọ́nà ni kí wọ́n wá ṣe kò ń gé aburú lọ́dọ̀ wa torí kò ń gé aburú ni wọ́n wá ṣe lọ́dọ̀ wa tí wọ́n dẹ̀ pa ìyàwó pẹ̀lú oyún ìbejì nínú lóyún tó jẹ́ pé ó ku ọ̀la tó máa deliver òun ni wọ́n pa látàrí wípé ẹni tí wọ́n wá wá wọn ò bá nílé ìyẹn ti ṣe àjì wọ́n pa tán wọ́n tún ṣe kí ni wọ́n tún jí ọmọ wa wọ́n tún jí gbé lọ àwọn mẹ́ta náà jí gbé lọ wọ́n fi àwọn méjì sínú igbó torí pé àwọn jẹ́ kéékèèké básìtì tí a bẹ̀ yín lé lórí pé kẹ́ ràn wá lọ́wọ́ òun lè léyìí o wọ́n dẹ̀ ní ká lọ mú owó wá thirty million naira thirty million ẹjọ́ bó la ti fẹ́ rí àwa mi àyà ọlọ́run tá à ní nǹkan kan kùránì la ní a dẹ̀ kí gbàjarè sẹ́yìn ọmọ nàìjíríà ní nàìjíríà ní àti káàkiri tẹ lágbàáyé ẹ lè dá wa lóhùn a dúpẹ́ a dúpẹ́ àdúpẹ́ abdulbasit àwọn èèyàn ṣàánú àwọn ràn wá lọ́wọ́ ìwọ náà dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn níṣẹ́jú kan. adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tí wọ́n ti dá sí tọ́lọ́run látara ọlọ́run máa sọ oníkálukú lẹ́sàn-án. ọlọ́run máa ní. ẹ ṣe àdúpẹ́ ní ọjọ́ yẹn gangan tí nǹkan yẹn ṣẹlẹ̀ yẹ́n gbà tó yẹ pé o dé láti skul yẹn wọ́n dẹ̀ bá yín nínú compound ǹjẹ́ ó dá wọn mà bó o lè mọ̀ wọ́n. tí bá rí wọn mo dá wọn gbogbo àwọn méjèèjì. tó bá rí wọn mo dá wọn mọ̀. ṣé inú kọ́mpánì yẹn náà ni wọ́n ti fà ẹ́ lọ àbí ta. inú kọ́mpánì náà lọ ti fà mí lọ. bẹ́ẹ̀ torí bóyá wọlé níjọ́ yẹn àmì eh, àti àwọn ìyàwó ọ̀dọ́ mi àjí àti ẹ̀wọ̀n kan lórí fóònù kan tó ṣẹlẹ̀ láyé hmm. bóyá wọlé wá àtẹ̀wọ̀n páwọn èèyàn kan wọlé ní ìyábèjì wọ́n ṣàwàdà àtàwọn ọlọ́ngbọ̀ yìí bẹ́ẹ̀ lọ bẹ̀rẹ̀ sí yìnbọn sókè ìbọn tó ń yìn yẹn kò sẹ́ni táyé ò ní já hmm. àwọn ṣàpawọ́ láì lẹ́yìn láwọ́ dojú bolẹ̀ hmm. ẹni fóònù jábọ́ lọ tèmi náà hmm. wọ́n dàbà mú mi ó gba fóònù ọwọ́ mi wọ́n kọ́ fà mí sí ìta díẹ̀ ẹni tó máa ń bá a da màálù wọn apariwo pé ah, àwọn wo yìí níbi tó ti gbóhùn tiẹ̀ náà wọ́n mú mi lọ sọ́dọ̀ tiẹ̀ wọ́n mú òun jáde wọ́n bẹ̀rẹ̀ sí ní kúbi wọn àti pẹ̀pẹ́pẹ́ dé ṣàfihàn òun náà mo ṣáà ń béèrè pé kọ́ má bínú wọ́n tún wá ní ta ló wà níbi ẹ̀gbẹ́ tó ń gbé ìyẹn jẹ́ àfa àti wà lọ́dọ̀ wa wọ́n ní káfa náà jáde àtẹ àwọn ọmọ kékeré nígbà tó ṣáà àdìgbò tẹ̀ tún yìnbọn lọ ń yìnbọn lọ àwọn aládùúgbò kan tó tẹ̀ wá lẹ́gbẹ̀ẹ́ lọ àwọn parí pé yábèjì yábèjì yábèjì wọn kò sẹ́ni tó lè dáhùn jẹ́ pé ibi tá a wà kò sẹ́ni kò tẹ̀ sẹ́ni tó lè dáhùn àtó di pé ó yá èmi ti bọ́ ṣọkalẹ̀ náà wípé mo tiẹ̀ fẹ́ lọ ṣe àtòrí wàhálà mo ṣe jọ ẹ̀ wọ́n á ní kí lọ wọṣọ padà gbogbo ìwọ̀n kan tèmi ní pé bóyá wọ́n fẹ́ fi mí sínú igbó kí má bàa lè pe hmm. ẹnìkankan láti mọ̀ pé àwọn wá wọ́n ní kí ṣàwọ̀ṣọ àti ó di pọ́ mú mi jáde ni wọ́n mú mi lọ kọ́ fi mí sínú igbó kọ́ fi mí lónìí mò ń retí àgbà tó hmm. mú mi dé ibi àárọ̀ kan ìgbà tó yá wọ́n tún dóhùn àwọn èèyàn tó wà nílé tó ń pariwo pé wọ́n ti gbéyàn lọ wọ́n ti ń gbéyàn lọ mi lọ́tún ti gbọ́ tó dúró wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní kó lúlùbọ̀ mi ìbẹ̀ wé hmm. sábà pariwo wọ́n sì di ojú mi wọ́n di ọwọ́ mi náà sẹ́yìn hmm. mo fi mọ ibi tí ọ̀nà ibi tó gbà tó ṣàtìlẹ́yìn. ọ̀nà ibi tó gbà wọ́n fi gbé ẹ lọ hmm. ṣùgbọ́n náà gbọ́ ibi tí wọ́n gbé ẹ lọ tẹ̀ wá kí ni àwọn nǹkan tó lè sọ kó ṣẹlẹ̀ ń bẹ̀. Ah, ibi tó gbé mi lọ inú àwọ̀rọ̀ ni tí ò sí kankan bẹ́ẹ̀ yóò lè bẹ̀rẹ̀ kó sí kankan bẹ́ẹ̀ ẹ̀wọ̀n inú gbótàrà inú àwọ̀rọ̀ gidi ibẹ̀ ló gbé mi lọ tàbá jẹ́ pé tàbá lò ṣẹ́jú bíi wákàtí méjì ń bẹ̀ wọ́n tún ní kìdìlé wọ́n tún mú mi lọ bòmí àtúnlò bíi wákàtí méjì ń bẹ̀ wọ́n tún mú mi lọ bòmí a máa lọ wákàtí méjì méjì àṣà sójú kan sójú kan títí ìgbà tó wá yá tó di ọ̀sán ọjọ́ sátọ̀dé ìpínlẹ̀ ẹ̀sẹ̀ ní kí wá pe àwọn tí wọ́n kí wọ́n pè wọ́n kọ́ fi pe nọ́mbà yìí. níjọ́ yẹn ṣùgbọ́n níbẹ̀ ǹjẹ́ wọ́n ọláǹfààní àti jẹ títí dìsìn tá à ń sọ̀rọ̀ yìí títí tó fi dé mo jẹ kankan mo jẹ kankan rí nǹkan mo já iṣu tó bá jẹ táwọn bá sun ọmọ àwọn tó bá ti jẹ tán èkó ẹ lọ máa ń jù sí mi pé kémi náà jẹ. kó náà jẹ èyí náà. tó tẹ̀ ṣe mí òun tó bá tún fẹ́ gún mi lómi gan omi odò omi ìdẹ̀tí hmm. ni mo mu láti gbà yẹn. Hmm. ẹ̀yin náà rí pé títóbi ni fọ́lọ́run ẹ wo ohun tí ojú rẹ̀ ẹ wo ohun tó rí ẹ wo ohun tó ju ẹ ẹ wo ohun tó rí nígbà tí wọ́n ti ẹ̀ tí tí Bra Suleiman tó gbowó fún wọn tán ṣé àwọn fúnra wọn ni wọ́n fi mansíìnì gbé ọ wá síbi tí wọ́n wà ní àbí ọ̀fẹ́sẹ̀ ara rẹ̀ rìn. wọ́n ṣe àwọn ìgbà tí wọ́n dúró fún wọn ọ̀tọ̀ níbi tí mi wà tí mo ti wọn pọ̀ tí a dúró ìgbà tó ṣáà di pé wọ́n pera wọn pé kọ́ máa mú mi bọ̀ wá sí tòsí ìgbà tí mo máa dé tòsí ibi tí àwọn yòókù wà tọ́tù ti mú àwọn kan nínú oko nǹkan hmm. tó wá dáko bá àwọn lọlé hmm. mo ti rí ọtọ mú àwọn ti dojú bolẹ̀ nǹkan nínú àwọn olóko yẹn wọ́n gbé machine wá wọ́n hmm. bá ní kó fi machine kó fi gbé mi jáde sí ìdí ló fi wárí bọ̀dá Suleiman ẹ̀yin náà rí báyìí ẹ̀yin ìjọba wa Nàìjíríà ẹ jọ̀ọ́ ìjọba ìpínlẹ̀ Kwara abẹ̀yìn wọ́n ní tiwa ìkọ́là kọ́kọ́ tí wọ́n ò ṣe lágbègbè yìí wọ́n ti sọ bí oríṣìí mẹ́ta mẹ́rin tí wọ́n ń gba owó ribiribiribiribi lọ́wọ́ wọn bẹ́ẹ̀ náà ní tiwa ẹjọ́ ẹ bá wa wá nǹkan ṣe sí gbogbo àwọn fúlàní fúlàní ẹjọ́ ẹ bá wa wá nǹkan ṣe sí ọlọ́run ọba alágbára kò ní jẹ́ wọ́n jí ọmọ tiyín náà gbé kò dẹ̀ ní sọ yín sínú ìdààmú lẹ́ẹ̀kan sí gbogbo ẹni tó ràn wá lọ́wọ́ la dúpẹ́ lọ́wọ́ yín látọ̀rí ìjọba ìpínlẹ̀ Kwara gbogbo olólùfẹ́ ẹ̀sìn ọ̀gbà níláyè pátápátá gbogbo ọmọ Nàìjíríà ní Nàìjíríà mi àti káàkiri ibi tí a wà lágbàáyé gbogbo ẹgbẹ́ Isman ẹgbẹ́ olórin mùsùlùmí ẹ ṣe àdúpẹ́ àmọ́ lóore ẹni fún wa ní one naira ẹni fún wa ní two naira ẹni fún wa ní fifty thousand ẹni fún wa ní five hundred thousand pàápàá jùlọ bàbá wa ajifat ẹ ṣe àdúpẹ́ ọ̀nàdìbò ayélujára ẹ ṣe àdúpẹ́ first citizen ní kwara state alhaji abdulrahman abdulrasaq gómìnà kwara state ẹ ṣe wọ́n fún wa lówó wọ́n tún ń pè wá bó o ní ṣe ń lọ ẹ ṣe ọlọ́run ọba alágbára kò ní ṣe kíni kò ní dààmú yín àwa dúpẹ́ lọ́wọ́ ìyá wa alhaja tawakalitu ìfẹ́ olúwa aya alhaji abdulmumin abdulrasheed ẹ̀sìn ọgbàmíláyè tí wọ́n wà ní spain adúpẹ́ adẹ̀dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ yín fún ọ̀rànlọ́wọ́ táwọn náà ṣe fún wa a mọ rírì rẹ̀ lágbára ọlọ́run gbogbo ojú tó ń wò wá báyìí ẹ̀ ní fojú sunkún ọmọ ẹ ní fojú sunkún ọmọ ẹ ní fara gba àwẹ̀ wọn ò ní jí ọmọ yín gbé wọn ò ní jíyàwó yín gbé ọ̀làlá ọ̀làwàlá kùwátà bílá bílá àlè ìlàsìn abdulbasit náà òun náà dúpẹ́ o ó dúpẹ́ o àdúpẹ́ o ẹ ṣé gan jazakumullahu khaira god bless you all i love you.